ọdẹ́kẹrẹ òkété ikú aríwa kété àrùn aríwa kété àtòfò àtàrò kó máa gbénú ìgbéwò wá nítorí tó mọ máa wọ́ wa wálé ọdẹ roko ọdẹ pẹrẹ ẹran kí lọdẹ pa ọdẹ pẹrẹ ọ̀fàfà owó wá wa wálé ọlá wá wa wálé kálàbí ẹlẹ́yìn òdò kábọ̀ farasa níbi tí ṣẹ̀ṣẹ̀ fún ẹ kú lé o ẹ sì káàbọ̀ sórí ètò yìí tó ẹ gbójú ọdẹ ẹ tún kí ara ọ̀tọ̀ ọmọ bá dé ohun tí ẹ bá request lágbára ọlọ́run àwọn máa fún yín tán ìpínlẹ̀ Ògùn mo odidi ọjọ́ méje gbáko màá lò yín pilẹ̀ ogun torí ti yín ni ẹbí kẹ́yìn láti máa gbádùn kò sí wàhálà ẹ máa fàtẹ̀jíṣẹ́ yín náà sọ́wọ́ ibi tẹ́yìn náà máa tún fẹ́ ká tún lọ gbogbo ibi tẹ́ bá fẹ́ sí la máa tẹ́yìn lọ́rùn. sọ́wọ́ ìyá yìí lónìí mo mo mo mo sòwò mo bóde pàdé elédùn adé kì í jẹ jà ní ọjà ọ̀jẹ̀ mi torí ibi tí mo jòkó sí inú mi dùn ayọ̀ mi kún bàbá mi ẹ bá ń kí gbogbo àgbáńláyé tí wọ́n ń wò wá sà. Hmm. ọlọ́run ìbà o ọlọ́run ìbà o ọlọ́run ìbà ajúbà gborúmọlẹ̀ àgbáyé lójú mẹ́rin àgbáyé a fi àwọn orúkọ àwọn ọlọ́run àtàwọn olùmọ̀lẹ̀ a fi kí gbogbo àgbáyé lórúkọ ọdẹ ní ìpínlẹ̀ yorùbá ẹ kú dédé àsìkò yìí o. bàbá mi ẹ dákọ̀ bá da akọ yín lẹ́kùnrẹ́rẹ́. orúkọ tèmi ni alhaji musa ọláwálé bello bada gbogbo ẹgbẹ́ ọdẹ ẹ̀gbá tilétoko láti ọdún 1986 baálẹ̀ ìkẹ́olúwa ní ojokoro ní Lagos state olórí ọdẹ ìtòkì ní Ogun state ààrẹ gbogbo ọdẹ ilẹ̀ Yorùbá lápapọ̀ ẹkẹ rọra ka díẹ̀ mbẹ kẹmẹ ní. ẹ dákun àárín lóde àbẹrẹ balẹ̀ baba olóyè torí oyè ti pọ̀ gbogbo àṣẹ àtagbára ìkẹ́ olúwa community èyí lè lédè àkọlé lọ́wọ́ bẹ́ẹ̀ni ìbátan ti ń bá a bọ̀ kó gún kó tẹ̀ kó wọ́ kó dàrú mọ́ yín lọ́wọ́ bẹ́ẹ̀ni ipò ńlá láàrin ọdẹ látọdún 1986 kéèyàn mọ àbábọ̀ tó fi di yí àtàwà yìí bẹ́ẹ̀ yóò bá dá atọ́ tí sí òye èèyàn wọn ò ti bínú irú olúwẹ̀ wọn nìkan fi ilẹ̀ bàbá yóò káàtó wọn ṣàfihàn pé gbòjú ọdẹ ẹni tó káàtó ní ọ̀jìnmí ní ẹni tó tolé tó bàbá tàbá ní wa bí ń rè rè dákun ọmọ bíbí ìlú wo gan ni. ọmọ onílù púpọ̀ ni mí ìran mi dìde láti ilé Ifẹ̀ wọ́n tẹ̀dó sí Ìjẹ̀rò a tún dìde kúrò ní Ìjẹ̀rò wọ́n tẹ̀dó sí Ṣàgámù èmi náà wá dìde gẹ́gẹ́ bí ọmọ wọ́n á sí Èkó láti ọdún 1955 1955 lẹ ti wà lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ ni sà. <laughs> ní pàtó àgùdọ̀ sọ pé wọn stéètì kan ní ìlà yìí <laughs> bẹ́ẹ̀ bá wá fẹ́ mú kan nu gbogbo ẹ̀ bá mi ààrẹ ọdẹ ẹ dákun ìwo lẹ fẹ́ mú bẹ̀ ibo ni ká ibo àbí kákan pè é lọ́mọ nàìjíríà náà. ẹ pè mí ní ọmọ ilẹ̀ yorùbá lápapọ̀. ọmọ ilẹ̀ yorùbá lápapọ̀ láti ilé Ifẹ̀. láti ilé Ifẹ̀. ìbéèrè mi ó lọ sí bí ọ̀nà bíi méjì mẹ́ta bàbá ẹ ṣiṣẹ́ ọdẹ rí ni àbúrò ìrìn àjò ọdẹ ń ṣe bẹ̀rẹ̀ tẹ́ fi dá ààrẹ gbogbo ọdẹ. inú ìran mi ti bẹ̀rẹ̀ o bàbá tó bí bàbá bàbá mi là ń pè ní èkìtì kété. ọ̀yíyọ̀sá. sáyé èkìtì kété òun ló jagun èkìtì parapọ̀ ní ọdún sixteen century ìrántí ìgbà yẹn so ìran ọdẹ yẹn ni wọ́n bí mi sí mo bá níran ni so. <laughs> bàbá mi ẹ dẹ̀gbẹ́ rí báyìí <laughs> ẹ̀yin náà rẹ̀ ẹ má bínú pé mo kọ́ rẹ̀ pé ṣé ẹ ti wá dẹ̀gbẹ́ rí ẹ ti yìnbọn pẹ́ẹ́rẹ́ rí báyìí ah, yóò tóbi ọdún mélòó sẹ́yìn báyìí. Ah, ibi tí mo ti kọ́ bẹ̀rẹ̀ jẹ́ kí n jẹ́ kí n gbà jẹ́ kí n bẹ̀rẹ̀ láti nineteen eh, jẹ́ kí n pè nineteen forty eight nineteen forty eight ni mo ti ń de ajá. Alhaji. bẹ́ẹ̀ ni mo sọ fún yín. <laughs> ẹ gbà mí láti nineteen forty mo ti ń de ajá lẹ́ńdẹ̀gbẹ́ alájá. Eh, ajá ni mò ń dẹ́mi yìnbọn gbà yẹn. ẹ yìnbọn gbà náà. mi ti bẹ̀ sí yìnbọn jẹ́ kọ́mọdé yìnbọn ah. nígbà yẹn wàá tójú bọ́. ẹ tó bí ọmọ ọdún mélòó ń gbà náà lọ. ẹ ok na bí mo ṣe jókòó yìí sìn eighty seven ni mí èyí lè máa yọ kúrò nínú. ẹgbẹ́ ẹ̀yẹ lólùfẹ́ mi ẹ máa yọ sí ra fọ́ọ̀tù mi forty eight ẹ̀wù yọdún tí bàbá jẹ́ gbà náà ẹja máa yọ sí ra tó bàbá bọ̀rọ̀ bọ̀ ẹnìdí ajá gbàtẹ́ tó sún síwájú. gbàtẹ́ mo sún síwájú gbàtẹ́ lọ́wọ́ máa ṣe tí Awólọ́wọ̀ dé tó mú ẹ̀kọ́ ẹ̀fọ́ fẹ́ wá mo pẹ̀lẹ́ ni tí wọ́n yàn ní abúlé ibi tí wọ́n bí mi sí ní Ṣàgámù tá a lọ wú igi ibi tí wọ́n kọ́ skul yẹn sí 1954 so màá bẹ̀rẹ̀ iléèwé 1955 so mi ò dẹ̀ tó ẹ̀ fọ̀dẹ́lẹ̀ ẹ̀ fọ̀dẹ́lẹ̀ àlọ́ ah, má jẹ́ mi ò lẹ́gbẹ́ míì tí mò ń ṣe àtọ̀sẹ́gbẹ́ ọdẹ. ẹ ẹ dúró lẹ́sìn wáyé tá a máa gbé ìbọn fún tó lè lóko ọdẹ. ó máa dùn mí pé ká ní pé mo ti mọ̀ yìí pé eléyìí máa wáyé ẹran tí mo pa tí mo fi ọ̀pá ẹ̀ ń tilẹ̀ n bá gbé dání wá. Ah, lọ́sàn tó kọjá yìí ẹ̀ẹ́dẹ̀gbẹ́ lọ́sàn tó kọjá yìí. Ah, ah. ẹ̀ẹ́dẹ̀gbẹ́ ní lágàdá lágàdá náà ń pa abúlé yẹn. níjẹ̀bùgbó níjẹ̀bùgbó. àwọn gbòòwò lè dẹrí dẹrí nínú rírí àti láti máa àti máa sí. kò ẹyin mi ò lè sọ iye ìgbà tí mo dẹrí. ẹ bá rántí bíi mẹ́wàá nínú bíi ọgọ́rùn-ún bíi mẹ́ta. ibi tí ọdẹ mi gbé ràn lẹ̀ jù hmm òun ni ìpínlẹ̀ ẹ̀gbá yìí hmm. òun náà ni ọdẹ tí mò ń ṣe náà náà fi rí mi ní nineteen eighty six wọn fi mi wá fi jẹ bàdà ẹgbẹ́ ọdẹ ẹ̀gbá nílé dẹ́ náà náà ti darí lé mi lórí so àwọn abúlé ta ti ìtòkì hmm. eh, alétìró eh, jọ̀gá eh, ó pọ̀ mí ìtẹ̀lé wọn torúkọ àwọn ìlú yẹn ṣùgbọ́n around ẹgbẹ́ ìgbà yìí o lọ́nà in fact ìdún yẹn ti pọ̀ kò ṣe é rántí mọ́. ẹ nígbà tẹ́ ẹ ń dẹ̀gbẹ́ ẹ pàdé wírí àbí àbá mi gan. ọ̀rọ̀ ọ̀rọ̀ àṣírí òun nìyẹn ohun tí gbogbo ọjọ́ dé wá rí inú gbó kò gbọ́dọ̀ kà ń gbangba. bóyá gbàtẹ yìnbọn fẹ́ràn èèyàn àti wíjọ drag ẹ̀. àní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run à ń bẹ à ń bẹ àṣírí nìyẹn. àṣírí ni bàbá mi mo mọ̀ pọ́rọ̀ àṣírí ni ṣùgbọ́n fún àǹfààní àwa ọ̀dọ́ tá à ń já àǹfààní ètò yìí lóòrèkóòrè ìrírí yìí ẹ̀kọ́ ló ń jẹ́ fún wa èyí ló ń fi àwọn ọmọ Yorùbá tí ń bẹ lókè òkun láyàbalẹ̀ wípé tá a bá wálé ààbò ń bẹ kí ni ìrírí yìí tẹ̀lé fi kọ́ wa lẹ́kọ̀ọ́ bàbá. ìrírí tí mo lè fi kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí ilé ni pé ní ọjọ́ kan mò ń dẹ̀gbẹ́ lọ náà aginjù gbó mo rí iná tó tàn bí iná mọ́tò wọ́tò ah, inú igbó ni mo wà yìí kẹ̀ báwo ni iná mọ́tò ṣe tàn áyín ṣe ọdẹ òkùnkùn ti ní bẹ̀rù nítorí tó máa já tó máa já mò ń lọ mo ṣe ń lọ mò ń lọ ni iná yẹn ń wálẹ̀ ló ń wálẹ̀ ló ń wálẹ̀ nígbà tí máa kan bẹ̀ mo bá ìgbín ń bẹ̀ ìgbín tó ti kọjá ayé ti kọjá ọ̀run oníbí ààrẹ ti ṣe tá à ní fi parẹ́ síbẹ̀ àṣebàṣe ká lè kúrò ń bẹ̀ a tún kúrò ń bẹ̀ wọ́n ń pe kinní kan ní egbére. Egbe ẹ mi mọ mo ṣe balẹ̀ english láì dé nígbà yẹn ìdí àgbálùmọ̀ làwọn yẹn máa ń wà ó ní báwọn bàbá wa ṣe ń bá wọn sọ̀rọ̀ yẹ ìkẹta nínú ohun rírí ni pé nígbà tí igbó ń jẹ́ igbó tí aginjù ń jẹ́ aginjù ọdẹ tó bá fẹ́ gba agbára ó máa lọ sínú igbó ni a lọ dúró níwájú ìgì ìrókò tó ti kọjá yẹ kọjá àrùn gbogbo oríṣiríṣi àlùjọ̀nù ló máa jáde jẹjọ máa sọ̀rọ̀ ohun tóun fẹ́ wọn sọ fún ẹ ìṣẹ̀ṣẹ̀ àṣẹ ilẹ̀ yorùbá láti ọ̀dọ̀ àwọn àlùjọ̀nù tí ọlọ́run dá màláìkà áńgẹ́lì òun ni àṣẹ ilẹ̀ yorùbá ti jáde wá àṣẹ yẹn nítorí pé àwọn ẹlẹ́sìn wọ́n fi tiwọn borí tiwa òun ni gbogbo ẹ̀ ṣe parẹ́ ṣùgbọ́n nísìnyí a múra a bẹ̀rẹ̀ àjàwò wa máa ti bí òwúrọ̀ bẹ̀rẹ̀ sí í gungi ní ẹnujọ́ mẹ́ta yìí wọ́n mú olè ọ̀bàyéjẹ́ kan wọ́n mu tì lógèrè ọlọ́pàá wọ́n mu tì wọ́n pè àwa ọdẹ ti gbàgbọ́ orúkọ cp tó wà níbẹ̀ ń gbà yẹn bọ́yẹ abẹ́ alágàmálè alágàmáyé sọ a ṣe àwọn ètò ká ṣe wọ́n máa ń wà tì ní nígbà tá a ṣe tutù yẹn a kà mọ́ bàtà tilẹ̀ kà mọ́ bá àwọn ọlọ́pàá ní yẹ́s ọwọ́ ti bà wọ́n dàbọ̀n bò òun wò wọ́n bá a ṣe ń wò wọ́n yìí nígbà tó di pé ó dojú ẹ̀ tọ̀ àwọn bàbá wa wọ́n jókòó yìí wọ́n mọ̀ ń parọ̀ tí mò ń sọ yìí kọ́dẹ kọ́dẹ kọ́dẹ kọ́dẹ ṣe bí àwọn bàbá ti ṣe tó ń fi borí ẹni ibi ẹgbẹ́ta bá padà síbẹ̀ kò síbi kan tó lè tó lè tó lè ṣe wá nílẹ̀ nàìjíríà pàápàá nílẹ̀ yorùbá a máa ní ètò tá a máa ṣe gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe tó máa ṣe kí nígbà tó dé ìbọn yẹn kan tó péré lọ́dẹ́ yìí fún àfiwògbà so ètùtù ń bẹ àṣẹ ń bẹ oríṣiríṣi iwin ló wà lóòótọ́ ṣùgbọ́n àwọn bàbá wa àwọn ọdẹ mọ oríkì iwin wọ́n mọ ohun tí wọ́n máa sọ kí iwin tó dé kó tó dé kó tó ọlọ́run dá gbogbo nǹkan ṣáájú ènìyàn nígbà tó dá fi èèyàn ṣe ọ̀gá lórí gbogbo ohun tó ti dá òun fún ara ẹ̀ lọ̀gá lórí gbogbo ayé àti ọ̀run so ní tí mo lè sọ nípa ọ̀rọ̀ kìnìún. Ah, ọba mi ṣe inú mi dùn ayọ̀ mi kú ibi kan la ti lọ ẹni bí wọ́n bá pè yín kí bàbá wa kẹ́ olúwa hmm? ààrẹ ètùtù tẹ ẹ ní àṣefúrúdèrè tí ó fi tùbà tó ètùtù ẹ hmm? ó yẹ ìjà ṣe é ṣe é ṣetán láti káràbá sí kẹ. kódà kò sí nǹkan tí mo lè máa ṣe lọ́wọ́ ṣùgbọ́n tí màá sọ fún ọ bẹ́ẹ̀ ni pé àwọn ohun tó yẹ kí a ṣe àwọn ibi tó yẹ ká ti ṣe kán má gbàgbé kan tó pè mí àkọ́kọ́ gbogbo àwọn kékeré ni mí náà lọ́dẹ nàìjíríà ọdẹ mi ò péré rí o àwọn ọdẹ apẹrin wà àwọn ọdẹ tó jẹ́ pé àlùjọ̀nù náà wọ́n bá sọ̀rọ̀ wọ́n sì wà láyé nígbà tí ìyẹn bá ti dúró bẹ́ẹ̀ then àwọn babaláwo àwọn ló ní ìṣẹ̀ṣe àwọn tó máa dá ifá nìyẹn kó tó kàn ní pé a dẹ̀ máa lọ sọ pé a máa ṣe ètùtù ibikíbi tó bá ti pè mí sí nínú gbogbo tí wọ́n sọ yìí màá dá wọn lóhùn. bàbá o ààrẹ sówó ò sì ní díjà lẹ ẹ má bínú. gbòǹgbò àkàlà nìyẹn ohun tó fọ́lé ayé gan-an nìyẹn. ohun tó sọ wá dí bá a ṣe dàrẹ́. ohun tó bá ṣe dà nìyẹn ṣùgbọ́n kó tó tán bá àtìkò yẹn bá tó pa fẹ́ ṣètùtù yẹn. Hmm. ẹ mú ìbúra lọ́wọ́ o. ó tán. ẹ mú ìbúra lọ́wọ́. ìbúra yẹn ni lẹ́yìn ìgbà tí a dá ọdẹ Ogun State sílẹ̀ irú nǹkan tẹ̀ ń sọ ìṣẹ̀lẹ̀ ibi tá a tó wá búra rèé o ilé díẹ̀ yìí di ogun ìlà tó wá búra ńgbà máa dijọ́ kẹfà ní tó ṣe nǹkan yẹn tó lóun ò ṣe ó lọ́gun tó ní kí wọ́n gbà wọn lóun búra jẹ o ó gbà máa dijọ́ keje ó kú ṣé ẹni tó mọ̀ pé tóun bá ti búra tóun bá ṣe nǹkan tó ń kọ́ máa ṣe pé òun láì jẹ́ pé ó yìnbọn fún òun ṣe pé òun máa kú ṣáà ṣáà pa ṣáà wọn ò ẹjẹ́ kan bẹ̀ sí fi àdá lásán kákan kankan jẹ́ kí ọdẹ sọ̀rọ̀ sí kán máa fi búra ní house of assembly kan jẹ́ kí ní ẹnìkan ò ní kówó jẹ ní nàìjíríà. bí wọ́n bá fún yín láàyè dé rẹ̀ ọdẹ bàbá ẹ má bínú ṣé rí mo fẹ́ kí wá bá mi fi àwọn èèyàn wa lọ́kàn balẹ̀ mhm. àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa bá àwọn nǹkan sọ tí wọ́n fi máa gbọ́ mo ní sírú àwọn agbára àgbà náà ó sì wà dàsìkò yìí ó ṣe wà Ṣàngó ń bẹ Ọbàtálá ń bẹ Lákàyọ̀sí mọ̀lẹ́ ń bẹ ẹ bá gbogbo àwọn kìnìún sì ń dáhùn tẹ bá pè wọ́n jẹ́bi dáhùn ẹ máa pe ọfọ̀ kan ní ìjókòó yìí bá a lè pé kó tí dáadáa ni. ṣe tètè lè gbọ́ ni bàbá. tètè lè gbọ́ ni tí nǹkan burúkú bá ń ṣẹlẹ̀ bóyá wọ́n ń ṣàyàn o wọ́n ń ṣe ogun o ṣe kíníkan kíníkan nínú ọfọ̀ táwa gbá tá a bá bẹ̀rẹ̀ tó bá ti kú náà kó o gbọ́dọ̀ sá padà mọ́ wàá bẹ̀rẹ̀ àgbọ̀n bu ṣáwágún ṣe wé òkùnkùn fi jọ ìjọ ìṣègbò jọ ìyá ti bẹ́ bíbà wọn ọ̀nà rí jọ bàbá bẹ́ bíbà wọn ọ̀nà rí àfẹ́ bíbà ni máa nọmọ ọlọ́fin mo dòwúrú mo dọ́lá ẹjọ́ a kì í fi ní kẹ́sí a kì í fèlè kẹ́sí ojú wò díkì kí ra àṣùpè ọ̀wọ́ kókó náà mú wọ́gi ọ̀wọ́ òrìṣà náà mú wà ẹ̀yẹ ẹjọ́ ọmọ ọlọ́wọ́ ó máa lọ máa lọ ẹ má bójú ẹ̀yìn. Hmm. àbíyèsí bàbá àbíyèsí bàbá àbíyèsí bàbá ojú òní tì í àbárí ibà ìmọ̀ràn yín fún gbọ́ ọlọ́dẹ jákèjádò àgbáńlá yìí ìmọ̀ ń fògbọ́n ọlẹ́jẹ̀ gbọ́ngbẹ́. torí o ti bí pẹ́sẹ̀ ti pẹ̀rẹ̀ yìí rí ẹlẹ́yìn ti parí ẹ ti sọ̀rọ̀ yìí fún wa nínú igbó ìmọ̀ràn yín fògbọ́n àwọn ọdẹ. mo ìdọ̀bálẹ̀ mú wa o fún gbogbo ẹ̀yin ọdẹ ṣe rí òtítọ́ wọ́n ní ìpọ̀nrín ọdẹ ìkanṣo náà ni kájọ ká jẹ́ kí ìpọ̀nrín ọdẹ máa jẹ́ ìkanṣoṣo gẹ́gẹ́ bó ti wà láti kọ́ ṣe jẹ́mọ̀ àwọn nẹ́ẹ̀sì náà wọ́n ṣe wọ́n sọ àgbà abẹ ni wọ́n ní bó ti wà láti kọ́ ṣe ó ń bẹ ní ìsìn bẹ́ẹ̀ ni ó sì máa rí ìgbà gbogbo ayé àìnípẹ̀kun ọkàn ló ọkàn tí a bá lè ṣe tí ọdẹ bá lè padà sí ìpọ̀nrí kan ṣoṣo tá a da ọdẹ tá a ń tẹ̀lé aṣọ́jọ́ bó yẹ ká tẹ̀lé wa tá a ń ṣe gbogbo ẹ̀ wàláì ọdẹ ọdẹ ọdẹ máa ọ ta ló ń ṣọ́ ilẹ̀ Yorùbá kí sọ́jà tó dé kọ́lọ́pàá tó dé kí kìnìún ta ló ń ṣọ́ ọdẹ ni. bàbá o kọ́ńtínẹ̀ǹtì méje la ní sà mhm. lágbàáyé sọ́nà òun náà yẹ sára láfíríkà ni ṣé kò rọrùn yẹn sí wa lẹ́ Yorùbá ni kò sáwọn tó lọ́rọ̀ sí wa. inú mi dùn ibi tẹ̀lé yìí aláàjì ni mí mo kàwé nínú kùránì ọlọ́run ní gbogbo orílẹ̀-èdè tí mo dá ni mo rán àwọn òjíṣẹ́ tiwọn sí pẹ̀lú èdè wọn kán ba lè gbá àgbọ́yé. ẹni ẹni ẹ máa ń pe ìpàdé àdúrà kan ẹ fi ọ̀ṣun kùránì bíbélì ògún inú ẹ fi máa ń ṣàdúrà yẹn lẹ́ẹ̀kan lọ́dún ìgbà wo ló máa ń wáyé. èyí tá à ń ṣe ní Ogun State ń bí every November third ibi la dẹ̀ ti ń ṣe ibi dẹ̀ ibi la ti ń ṣe ẹnikẹ́ni tó bá ń fẹ́ akáyé òun dáa àbí nǹkan kan tó bá ti rí àwọn tó yẹ kó pàápàá bàbá àwọn àràbà ẹ̀kan lọ́dún là ń ṣe so kò sí ètùtù sáàlì kò sádùn àtàṣà lè ṣe máa dé ṣètì máa ṣe ń bì báyìí kó má ṣe so yẹn náà ṣe sọ pé kán gbárùkù tiwa kílédè yìí ó ti ó ti fẹrẹ ó ti ó rin ilẹ̀ ojúbọ ìgbàlà ni fún ilẹ̀ Yorùbá torí mi ò mọ ilédè tó lágbára ju ilédè yìí lọ ní gbogbo bí tí mo sọdọ̀ dé ilẹ̀ Yorùbá mi ì sọ pé àwọn yòókù lágbára ṣùgbọ́n eléyìí tí mo mọ̀ tó dá mi lójú òun ni ilédè Ẹ̀gbá yìí so November third àbí every year là ń ṣe ọdún àjọ̀dún yẹn Sòkòtò tó gbà yẹn náà ó ní àwọn ètùtù tó máa máa ṣe oníkálukú tó bá fẹ́ kán kán ti ṣètò yẹn kán tó wá final là ń ṣe lọ́ndì third so gbogbo nǹkan tó wọn bá fẹ́ àti bọ́n ṣe fẹ́ ká ṣe tó wọn bá ti rí bàbá wa àràbà ẹ ti gbogbo ẹ̀ pátápátá àtùbà àtúnṣe kò sí kò sí ṣòro kan tí ọlọ́run ṣáwá pápá ọlọ́run ṣàkà. báwo farabalẹ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni o oh eight o oh three two three eight five four eight three constant number mi ni tí mi ò kì í yà pẹ̀lú ẹ̀ nìyẹn. tún pè lẹ́ẹ̀kan sí. o oh eight o oh three two three eight five four eight three mtn ni. ẹ bá wúrò fún ojú tó wà bàbá ká lọlé. ọlọ́run ìbà o ọlọ́run ìbà mo júbà yìí lákọ̀ọ́kọ́ kí n tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi sísọ mo tún júbà ìbà ìbà ìbà gbogbo nǹkan tí ìbà mi tọ́ sí ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo yìí mo júbà fún ọ. ẹ̀ẹ́ program tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí programu ìlọsíwájú ilẹ̀ yorùbá ni o ọlọ́run ọba ò ní jẹ́ kó kẹ kú sọ́nà bí èéfín ẹ ṣe ẹ sìn wádé ilẹ̀ ìlérí ilẹ̀ ìlérí yorùbá lẹ́ ń palẹ̀ mọ́ yìí o kò ní sùn yín ṣe ẹ ṣàṣepé ẹ ṣàṣepẹ́ ẹ ṣàṣegbayì ẹ ṣàṣoríire báwọn kò ṣe lè wá jẹ́ bí agbára ọlọ́run ilédè ẹ̀gbá yìí mo bá láyé ni n tí ò jẹ́ kó bàjẹ́ láti gbà yẹn kò ní bàjẹ́ títí ayé àìní pẹ̀kú gbogbo bí bá ti jẹ́ gbogbo ẹ̀yin tó ń tọ́kọ̀ tó ń ṣe pé kí ẹlẹ́dẹ̀ ẹ̀gbá yìí kó má bàjẹ́ tìyín náà ò ní bàjẹ́ o ẹ ti mọ̀ ọ́ ṣe àìmọ̀ ò ní jẹ́ tìyín o lágbára ọlọ́run lágbára elédùnmarè àsìkò ti tó tí ọlọ́run bá fúnra rẹ̀ tó máa tó máa mú ìrírí ẹ̀ṣẹ̀ lórí àwa ilẹ̀ yorùbá nígbà tí ìdùnnú yẹn bá máa máa dé èbè pé mò ń pàtàn sixteen century èkìtì parapọ̀ ṣé wọ́n ti bí mi wà máa bá lẹ́nu àwọn so ní agbára ọlọ́run ní agbára elédùnmarè ẹ̀yin ọdẹ pàápàá ẹ̀yin ọdẹ ẹ̀gbá wọ́n ní eh, òwò téèyàn bá ń ṣe àbáyọ̀ náà pé tí ò bá fi hàn ọmọ ó ń parun ni ẹ jọ̀ọ́ ẹ ọmọ wa kàwé ọmọ mi lọ léyìn mo ṣe kinní kan kò sínú ẹ o kò sínú ẹ o tí a bá bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe ká ṣe ń bí a máa fi nọ́lẹ̀jì yorùbá ìṣẹ̀ṣe yìí a máa fi discover nǹkan tó gbàgbá yìí máa máa rà dá mi lójú bẹ́ẹ̀ so ọlọ́run bá lódùmarè á tì wá délẹ̀ ìlérí o ojú òní tì wá o gbogbo àtàwọn àmì ọlọ́run níṣe lè láṣẹ mọ́ o àdúrà wa gbà o àárí jẹ àárí mu àárí ná àárí lò ìrẹ́gàlà àbọ́jọ́ ìrẹ́gàlà àbókè ìtàkùnà kí bọ́mọ tó tẹ̀kọ́ ta sẹ́yìn iwájú iwájú òní gbogbo àmà máa lọ o àtẹni tó wà níbí àtàwọn tó wà nílé àti gbogbo ọdẹ nílò ilẹ̀ nàìjíríà àti gbogbo ẹni tó wà nínú ilé iṣẹ́ yìí látòkè délẹ̀ bó ṣe máa rí fún yín nìyẹn àṣẹ ti gùn tó. ẹ ṣé bàbá mi àrè òde náà mi dùn pé mo ní àǹfààní àti bàbá fọ̀rọ̀ ju mi tó rọrọ̀ ẹ rí pé ó dùn ó dán báyìí èyí pé bàbá kẹbàá onígbólóhùn ọ̀rọ̀ fún ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ìtẹ̀síwájú gbogbo ẹdẹ ọdẹ káàkiri àgbáyé yóò sì ju gbogbo wa ṣe o nínú àìní mo fi yín sínú àìní náà ni màá bá ẹ ní gbúrò aburú sí mi o ṣèmi náà ò ní gbúrò aburú sí mi lóko olóòtú àgbà tó kàn o ní mò kí wa pé kátóra lọ́yọ̀ kábàdàn lódì lẹ́yìn ara wa ìpàdé wa ó di wọ̀ tí ọjọ́ rọ̀ ẹ ṣé àbáwọ̀ ààrẹ ẹ ṣé òní ojú òní.